أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاموت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يفقه قولي ستر الله علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين سورة الأنفال مدنية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يسألونك عن الأنفال كل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم n'ori ekyir ɛkyɛn maka aman sɔnni yɛ ɔdi kaa izɔn tó omori yɛ ɔyɛ a disu rɛ nyɛnyi nyima ekyi yɛ tɛn izɔn na asɔrɔ ha n'ɔdɔn. sababi ɔyɛ kogɛ ɔne sɔrɔtɔ araf ɔne mɛtan na ne. ɔnere anko abɔne a wɔn nam hɔn sɛm ɔkoge ɛna koge ɛdɛna ɛdɛna yɛdze gyerɛ ho suratu arɔf ɔnamama kada yi nimi kɔ anabi yi yi isama yi n'aka ne ne n'aka ne ne ɔnere ma ne arɔf ɔnumana kare nipi sɛnɛ yina kana nini anabɔntɔnu muri tuntun ɔnri afire mɛli ni sɛnɛ yina kɛnɛ na ɔnfɛ ɔnuma maami ɔnumana kare nipi sɛnɛ yina kana naba muhammad sallallahu alaihi wa sallam èrè àmàmà yìí n'aka ní ìrànṣẹ́ nìmi àárọ̀ fìfẹ́ yìí ànfà àfọmọ́ màá mi èrè àmàmà yìí n'aka ní ntú òmòrì yìí ọ̀rọ̀ fi rẹ̀ náà. ọ̀nà nàbí ọ̀yẹ́kọ̀ gẹ̀ anáyìí n'aka ní sọ́rọ̀tù àràf ọ̀ní mẹ́ta hàn náà ni ọ̀rí sọ́rọ̀tù ànfàl ọ̀ní èbè yìí mà nàá. Bákan tó lò. Sọ̀rọ̀ àlejò sálẹ̀ sọ́wọ́sọ̀ àǹfààní sẹ́wọ́sọ̀ gbọ́dọ̀ sì tiẹ̀ tẹ́ àǹfààní ní tiẹ̀ tẹ́ ní rẹ̀ yí gẹ́zọ̀ tó bá dùn ẹ̀yẹ kó bá dùn amina kọ̀rẹ́ kó bá dùn dómori sọ́gun bọ́yọ̀ nàbà muhammad sallallahu alayhi wa sallam dìkẹ́ bìrì mi bá fún. dasere ne ne ko muri do ko muri no ko ado wa na be asawa ya so ije ni de re so aso koto ele ro ma se ini e gaza to babu ele ro mo ele ro mo no ini e gaza to babu na no ọmọ yẹn ń dìtì nínú bẹ́ẹ̀ ka yìí màláìkì ní etí yẹn tẹ́ ẹ dẹ́rẹ̀ kọ̀rẹ́kùn. ebichiete kene echiete ndị gazawa akanabọ amen ne mapụrụ ekwu bechiete ni tasbiki kulubi momini na ọbi ube mesi shaye ama inere ku badr malaiku na otu ntomori ni ana meki kabiyan

أما قوكاكا من قتل قتيلا فهو له ومن أسر أسيرا فهو له ọ̀rọ̀ tó ọ̀bà inú kò mórí ìlú inú rẹ̀ kó bá dìrọ̀ náà ó ń tó mórí ọ̀ka ẹwà kẹyìn àányá ọ̀bà yẹn náà wọ́n ní anáwó anáwó kẹ́ẹ̀dì yìí ìṣòro ọdún kẹ́ẹ̀dì yìí náà náà ọ̀bà gọ̀nìmà ẹni ètò ọ̀bọ̀ ẹni kẹ́ẹ̀bì ọmọ wà ọ̀bọ̀ àmà ọ̀hìn àárín yọ̀bà iná wà ní amázi kẹ́ẹ̀bì rí ọ̀rẹ́ hì ó sì rà kọ́ ọ̀rẹ́ hì ọ̀nà àmà ọ̀hìn. ọ̀sọ̀nà tó múlẹ̀ ọ̀kà lè tàrí owó yìí sí kó owó yìí sí kó ìwúrẹ̀ ń ká ètí yẹn wọ́n tẹ̀tẹ̀ ní rẹ̀ kọ́ náà àmà imam malik.

ara ẹ̀ máa bẹ̀rẹ̀ àgbàmì ẹ̀dẹ́ lọ́tọ́ òun níbẹ̀ pàṣà ìrọ̀lẹ́ ìfẹ́ mẹ̀lìkì ọ̀nìkà ọ̀pọ̀ parọ́ ọ̀dẹ́dẹ́ ní kẹta yẹ iṣẹ́ dára nọ̀bọ̀ náà iṣẹ́ òṣìṣẹ́ ìjọba náà ẹ̀ ọ̀bọ̀ náà ọ̀nà yẹn ní ẹ̀jẹ̀ tó ṣùkà yẹ ọ̀bọ̀rọ̀ tó rọ̀dọ̀ dédé àkóńtó òun níbẹ̀ náà ọ̀bẹ̀rẹ̀ mi ọ̀ní ní ìyọ̀rọ̀ àjẹ́ ní class dábàá ní class kàgbọ́n mo rí àmì nàánì ẹ̀hẹ́n aki imam dadi ọdọbede ana ana anabọdọbede onye ọnwụ ka iri na-enwere ọnụ ntụ omori ka dọka ya iri rekwa na amụzi rekwa ijom otu ore ire imeme ya ọrọta meme ya lọtụ ntụ omori ije masịrị kụkụ riwaya enubiri iri nye ọbẹ enubiri paapọ ọbẹ

and this one, mi ká anyi iná mi sùúrù in a mi bọ̀ kú anabuzi rẹ̀ fi dẹ́ àkẹ́ ẹni mọ́ náà kárí ntọ́ mọ́rí yìí déjì èkó ntọ́ mọ́rí yìí. Spọtụ ntọ́ mọ́rí mi. Iná jẹ iná jẹ nwidó ntọ́ mọ́rí ọ̀nà yà anyi ẹni ọ̀zọ́ ọ̀zọ́ kọ́ ẹnabuzi rẹ̀ fi dẹ́ àká bẹ́ẹ̀ni kárí ntọ́ mọ́rí yìí déjì ebi yẹ tẹ́tẹ́ ẹnẹnẹ na nà ẹnẹ du káfíìrì mi náà ìdí káfíìrì mi èsè ẹnẹ mẹtọ wọn náà ẹnẹ tó gu bẹẹ àti ìṣíjú ọmọ kùnú ẹ̀họ́ ẹ̀họ́ bẹẹ ni ìdí abẹ́rẹ́ dẹ́ kú gbé náà kó jozo yìí fẹ́ bẹ jozo yìí jozo yìí kẹ́ amanyi kabiri avɔnidɛ náà rɛ de le koe pete ɛnu mɛ nyɛ wɔn kaka yi agogo kɛlɛ mi kɛ na agogo kɛlɛ mi ɔdu kabiri na ɛnu mɛ nyɛ wɔn kaka gbɔ nu wari na mɛ kɛlɛ mi nyɛ wɔn. báwo kẹtọ mọ mi náà náà kà mẹ mi dénú bọ sáré kìsáàdì mi nà bí wà pa rọ́dí ọlọ́ha ọmọ ẹ̀wọ́ kẹfìrẹ́ náà hí saheed bin laas ẹni kẹfìrẹ́ náà saheed bin laas ọmọ ẹ̀wọ́ dọ́dọ́ ọ̀hún mi òhun náà dọ́ ẹ̀hán ẹ̀wọ̀ họ́ àhọ́ ọ̀dọ̀ anyọ́nù nìyẹn yìí iná wọ́n kúkú rẹ̀ kọ́. dinu donya bɛn kai don tu muri kaayɔ alimami maragi ɔyɛ koko ahadisi lɛ ɔno fi kari ɔno on tu muri kɔsi wɔn ɔmo ne nsa. disa bina bɛ wafa doke yi pati o tu ka ebebe ndị enini kinya nwene nwene ka e irakwa e, ọrịa ha na lókè ni ka e eye e, na bìtìmọ̀ àti wà ọ ọmọ ẹ̀sùn wọn náà lọ́sọ̀ mi tó omori ya don tó múrí kèye ọ̀nà sọ́ọ́tì ní ìlẹ́kùn bú ẹnabó yìí ugbọ́n náà ló gbé ọ̀nà sọ́ọ́tì nà ìjọ wúrà náà káàsì bí túrẹ́ gbọdọ̀ òkè chichen ọ̀nà ọ̀sẹ̀

ọmọ nìbaka yà anyị ogu ama ahụhụ òkete dada ihe ogu na ka anyị ga akụ ohi na anọla azụ ahụ ọnụ n'ihu na e wee kaka ọzọ ka ọzọ nọ nọ ọnụ nọ nọ naanị daka saa dị nnebe tontomri ka ọ sịa n'ịna ɛnyɛ ne hema na bere wɔ ayɛ afɛ ne na bere bɛ ne na ɛnyɛ ne hema ɔno ɔno na mori kyerɛ tɛ ne kae yasalunaka anil anfal ɛyɛ aho ɛba ɛyɛ aho ɛwɔ ntɔ mori wuse inipɔ ogua naari huro zirɛ ko ogua naari ehun onu bi kaa ziri ni o zirɛ ko. قل الأنفال لله والرسول ẹ̀wọ̀n tó mìí káyíwà káyí ogun náà múrí wà ní ẹkùn ní wà òdì náà ẹka bá ń kẹta mọ́ mẹ́rin aka mẹ́rin ní ló múrí kòkó dọ́wà nù kẹ́kòkó ní ẹni lérí náà ẹni lẹ́sẹ̀ lọ́kòkó ní fọ́ òun múrí wà ní wọ́n rọ̀ sóòl ohun tó múrí ọ̀rẹ́ kòmìn ohun múrí ọ̀rẹ́ lọ́gbọ̀n tó múrí yìí ìjọ mọ̀ yìí mẹ́rin kókó bá náà dọ́wọ́ ìzẹ̀zẹ̀ náà hóró lọ lọ́sọ̀ yẹn wọn ní rọ́ ntọ́n jòyí ká ọ́mì tọ́sánà náà gbọ́ ní màá bẹ ọmọ ìsọ́n tó mú rí èyí ọdún mẹ́. ògbọ́nà rí nílùú ẹ̀kọ́ omori kọ́ ní oyún dọ́wọ́ dọ́wọ́ tó omori yìí. tọ́sí kẹfẹ́ nyà kàkà àbàmà nyà àsọ́nà bẹ ọ̀rọ̀ yìí náà fà lọ́nà ọ̀dẹ̀dẹ̀. واعلم ان ما غنمتم من شيء فان لله خمسه وللرسول. لا يؤمن كوكو مو هاري من اوزي ركو

bẹ́ẹ̀ jẹ́ ẹ̀nà lọ́tún tó mọ̀rí mi kò mọ̀rí ọ̀kàkà wà lọ́mà nàmá vanintun ní ṣe ìfà ánàlá ìkọmṣẹ́ wà lọ́rọ̀ ṣùl kọmṣẹ́ kí èjú rẹ̀ yí òzònyára nọ̀nà báyìí tó mọ̀rí kò tó mọ̀rí orí lò ó yìí wọ́n mọ̀ mọ̀rí kàkà kọmṣọ́ nọ àánà rọ̀ tó mọ̀rí ọ̀dọ̀ òkú tó dẹ̀ ẹ̀ lọ inú tó dẹ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ náà anáwó ní tó bẹ̀rẹ̀ ẹ̀hẹ́ dọ̀ ọ̀rẹ́ bọ̀ ntọ́ ọmọdé ọmọdé yìí dọ̀ ọwọ́ mi ọmọdé ọ̀ka kẹ ntú bẹ̀yẹ ọmọ mi fa alama na ma kọli tumi nṣe yi fa ana lila humsahu ẹ wọle fa ana lila yi humsa wọle rasul wọle yili kunda wọle ẹtaana wọle masaki kòzá òzònyára nọ bányẹ ẹzẹ náà ọmọdé kàkà ẹ̀dá ìdè yìí dọkọ ọmọdé ọdún lórí ẹbọ ntú ọmọdé yìí dɔwɛrɛ bi anda anda tó mori yi anda ɛnana gboliyɔ ɛnɛsi gboliyɔ gboliyɔ anamɛki ne nunu tó mori yi gaa yi ɔnɔ bi banu hasim ɔnɔ bi banu banu lutɔli ɔka gbeki ipɔ nini ɛni dze ipɔ ni tini jahiliya nini ɔnɔ tini islam lọ́tún tó mú yìí wọ́n lè yí kòrò wọ́n lè yàtá máa aha ini ande iponto muri use abi alhasan na kwa mukabis ina wande doka e aitamu na ومساكيننا ولذي القربى واليتامى والمساكين ومري كده غايو انبي اليتامى اجوكني والمساكين اتنسيني دكا ان ما ادو يوكو ني بونتو موري اورن نا ادو نسيه ني بونتو موري ɛnna omori wúrọ one fifth etu bẹẹhi òsònyẹrọ nọ ɛnẹnẹ ɛnna omori wúrọ ɛjẹ òdè ɛnanabọ ɔmori òhun tán náà ibi náà omi tó tó omori ìdọrẹ ẹfọ mọ kẹmi náà sọ náà bọ káyọ nọnà nà sọhọ anabidi bẹ kọmori mẹkẹ káàbọ ibi kúlìlà ànfààní lẹláhi wà rasul ògbẹ́nà ẹ̀rí kúrò sí ẹ̀kọ́ wọ́n ní káàkiri ọmori òhun tán yàbá yàbọ̀ náà tó mùsùlùmí ọ̀rẹ́ ilẹ̀ ẹ̀ka ni ọ̀ka yìí humsọ̀nà mardudun mardudun aleikum kọ̀wọ́ yọ náà ọmọ ọlọ́mọdé àkùrẹ́ ẹ̀ka ni kàwọn ní láyé ìbàdàn máa lé òye wá ilé ọmọ náà kí ìka ọmọ ọlọ́mọdé kàyé ọmọ àmì rẹ̀gọ̀sọ̀ nìyẹn ọkọ̀ ọmọdé sílẹ̀tì tó mọ̀rí ni ẹ̀nà náà fọ́kọ̀ mọ̀rí ẹ̀nà dọ́wọ́ tó mọ̀rí ni panẹ̀ ẹ̀dẹ̀mẹ̀rẹ̀ ẹ̀dì káàfìrí náà ọmọ wọn kàkà mà dúdú alẹ́ ìkọ̀ sílẹ̀tì tó mọ̀rí ni jòjò ẹ̀nà náà nàá ni àǹdọ̀sọ́nà yóò kàtàkù kẹ́ẹ̀fì mà ń sọ ọ̀dọ̀ ọ̀dọ̀ mi ni yẹ pẹ́tẹ́ ẹ̀ adana hóró de. bẹ́ẹ̀ni zẹ́ẹ̀ mi dẹ̀dọ́mọ̀ yẹn mẹ́fà kànkà iná ajé na ẹ̀kú yóò tó omori rẹ̀ anamọ̀ omori ọ̀rọ̀ mẹ́fà tó omori aka ama aṣọ dá aṣọ pẹpẹ kàáma mọ́nàṣí kàáma oríṣi mẹ́ta na ama abọ imam ọ̀dọ́gidi abami ọ̀nà kúkú yẹ omori ọ̀húrẹ̀ bọ́ ankọ́mẹ̀ ẹ̀kúrẹ̀ bọ́ ohun tó omori omori ọ̀húrẹ̀ kìrì òmìnira sọ́ọ̀lì amáyé kẹ̀kẹ́ ní ohun ọ mú rí ọ̀yẹ́ kúrò àgbógún rẹ̀ kó lọ́wọ́ sí sáàmù ọ̀rọ̀ lọ́wọ́ sí ṣí ọ̀rọ̀ yọ̀ dàrẹ́ yẹn nọ́nọ́rẹ́ àfọwọ́rẹ́ yìí yẹ̀ ní iná nàmà bẹ̀rẹ̀ àrẹ́ gàá dá yọ̀ dá ìṣọ́rẹ́ sí wà ọmọ ọyọ ń tó múrí katakọ ọmọ ọmọ ẹ àbúkọ múrí ọbẹ lórí mo ń tó ọmọ yín ó lè ṣe yọ mi ìṣó orí kò zúzà àbọ̀rọ̀ kà mẹ́ẹ̀ẹ́sẹ̀ ọ̀bọ̀ ló yà lọ. àbọ̀ mọ̀rọ̀ yìí náà dùn náà yẹ lànà yà múrí òsì èyí. fàtàkùnlọ lọ́mọdé bá ká nìka ẹ̀ náà ká ní ìbírú àkàrà nìka yìí fàtàkùnlọ nyẹ́wọ̀n ẹ̀hẹ́ òmòrí nìyí nyẹ́wọ̀n ẹ̀hẹ́ òmòrí nìyí ni wà ká lọ́hùn náà ọ̀yí sọ̀rọ̀ sí rẹ̀ ọmọ ọ̀sìn náà sí rẹ̀ nìyí dúwà àjàdì nìyí dúwà ẹ̀sọ́sọ̀ nìka yìí ẹ̀nẹ́yìn ẹ̀sọ́ nìka yìí omulika fattakullah nyama yomuli wafunenene omuli akalene first class asabe omuli ebiri kalano first class asabe onto omuli ene omuli ebiri kalene wasuluhu zata bainikum duwe tinyinaka naonene jeminaka naono tenyi asunyihere ngonene asunyamuke ngonene bɔnyɛ na ne nie ɛso mene ne yɛ kɛm na ne nie wàfi allah wa rasuula do wa fa so mori nini ina do na mori ɔmɛ do wa fa so ntɔ mori nini ina ina do na ɔrɛ mɛ ɔrɛ ɔmɛ mɛ gɛfa onini gɛfa obo hinɛ oninaye. láti ohun tó mórí ní jẹ́wọ́ owó ilé ìnáyẹ ohun tó mórí ọgẹ́sàdá inú mọ̀ náà máa kẹ́kẹ́ àwọn àmàbọ̀ ẹ̀kẹ́ ìbà ní di yá kátẹ́ yàrá máa ha bí kìsìmẹ́tù ní orí dàbí gẹ́rì wájẹ̀ láà orí dàbí gẹ́rì ọkọ̀ fún kẹ́ lọ́sì ní ẹ̀yìn náà mẹ́tọ́ náà ọdún bọ̀ dọ́mà rẹ̀ ah anaba muhammad sallasala lọ́kà yìí ọkẹ́ nkẹ́tí ní hu náà sọ̀rọ̀ ara kó tó ọ̀nyà musa ọjọ́ mọ̀rí ọ̀nà àti ẹ̀sọ́ ìsìsì náà yìí náà mọ̀rí ẹ̀nà kúkúrú gẹ̀fà lọ́sẹ̀ tẹ́ ẹ̀nà ìsìsì náà yìí náà mọ̀rí ẹ̀nà kúkú bẹ́ẹ̀. lọ́tọ̀ ń tọ́ mọ̀rí nìyí. àmọ́ mẹ́ka náà bá Ujana nazo so ntu omori sane ontu omori ahure yi eri sane zin ese ntu omori ọrọ ni sane atọra O bọ omori ọrọ òkata hi moto yusin wà á wọ̀rọ̀ banyi bẹ́ẹ̀ kẹ́ ọ̀nyára kẹ́ na mo banya náà ẹ̀yìn e banya náà e yẹ lọ ọgbẹ́nyẹ́ nù yẹ wà á mọ̀ muri ọmọẹrọ ẹwọn dẹwọ dúdú yìí mo tẹ ẹ wá sọnyà rà sí yóò ṣe òmùrí ọlọpàá ọmọẹrọ ẹwọn ẹ dúdú yóò pìpì dúdú yìí mọtò ẹwà ẹwà lè lò pìpì náà ṣe wọn ò ní mọtò. mọtò tó lò ó pé nínú náà kò sábà. kíá lọ́tún tó mọ̀ sí. Ìyá máa hàn wọ́n kẹ́yẹ́ níbi ẹ̀yẹ́ ẹ̀nà ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀mù àdé àdínì lábìkì ẹ̀nà sábẹ́ ẹ̀yẹ́ ẹ̀dẹ́ mọ̀kọ́rọ́. Àgùn kẹ́ ọ́nà náà máa ọ̀rọ̀ lọ́sọ̀ tó mọ̀ yìí àbẹ́ ọmọ náà ní kátó fìfì lóyún mọ́tò náà hún mọ́tò náà wọ́n yóò ṣe òtítẹ́ náà yóò fìfì wé lò ó èyí sọ wá bẹ̀ òsì wọn yìí rẹ̀ yóò wọn yìí yóò ẹ ò sọ òsì mọ́tò ẹ̀wà èyí mọ́tò àtẹ̀tẹ̀ èyí mọ́tò òfin mọ́tò ama ne bira kaa ah, na ba hɔn na kɛnɛ ɔn na sɛ kɛnɛ ɛ kɛnɛ yi sɛ bulɛ taama kaa yi la ko ko. tɔsɛ wa ti moto mi kɛnɛ yi o wọ́n àgá kan sí tó ṣe òṣìṣẹ́ náà dọ̀ṣẹ́ ìkà fúnṣọ́ ajé náà. ẹ yẹ dé. kótó tuntun lórí. ẹnì yìí jẹ́ àyàn ọ̀mọ̀mẹ̀rẹ̀ yà. àyàn ọ̀mọ̀mọ̀nà ọ̀rọ̀mọ̀mẹ̀ yà. lọ́sọ̀tún. wọ́n á fẹ́ ndio jimotamba kabisa au mnyoya kabisa wewe ni mtu jambo ya katobe kana kwa kwa haya kula some eh wewe umezinje ana adam tayari ana hata mechanic onisha tan abana ana nende wewe kutoi eh ewa ile kana leo andabana ana ne bi oro ro be me ya ino ile e kana ni je na tuntu muri ni ilé ọgbọ́n m kàánà àwọn nípa asụsụ nù àṣìṣù yìí lọ́dọ̀ ọ̀bọ̀ tájíṣọ̀ èyí o ilé ọgbọ́n lọ́dọ̀ ọ̀rọ̀mẹsẹ̀rẹ̀ lọ́dọ̀ mọ́nyá tí máa ẹ̀ mùsùlùmí tó tó báwọ̀rọ̀ kẹ́ afẹ́ mọ́rọ̀ kàwá báwọ̀rọ̀ ká náà náà eré wà fúgbọ́ ní gbòòrò ẹ̀nà ẹ̀mí mọ́tò bọ̀rọ̀ túra wulili irí nàní iná yẹn Na nàkẹ́ ẹ̀mí ẹ̀mí mọ́tò sísítà yìí mọ́tò bọ̀rọ̀ kù ọmọ mẹ́mà na yìí islam ọfọ máa jẹ gàrẹ́gàrẹ́ ọmọ yìí mú tààmì ọmọ ẹ̀sọ́ ni bàbá ká ẹ̀nà ayé ká yìí ẹ̀ bàtú òfìrò wọn láyé ẹ̀ta dùnìyà wà láàkìrọ̀ tó kàyọ̀rọ̀ wà ní kan. omori ka yẹ kẹ́ni ku omori ya na enyo ya omori onto omori kọ ya nka ara kọ pari ngu omori abe epiti abẹ etohi ọna abẹyẹ na nani ya ọmọ kóòlù ọtún chairman gọvanọ kọmíṣánná na minister president pìtì ẹfẹ ẹ kúrúmọ ní omori wúrẹ kẹhẹ ẹsẹ dẹ họ pa ọ ya nka bá kọ pari ẹ bá pari

anane koto kiki ema de hedo komuri oshoni oshoni yorinyama abeho tomru kononan oshoni yorinyama ino azan ino rihan ono domweli domweli kaya kaya meako meako zeka wavde utosi yo ome inehe abida ni koron ma wavde kaya utosi yo aslati yontomo lini ni وأطيعوا الله ورسوله إن كنتم

ko muri ogoro mumino boro enaye إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم أمري كنا نفضل ينبورو دادو ينتتبين أنا نقو أنا ذنبك كي إذا ذكر الله إجا أكاري أمريه ebebe ọba mere ihe abụrụ ka wasu omori itwe baa dɔbiri dɔbiri miri ɛna wòle ka ye ɛmɛ hɛn omori ɔŋɔɛ ŋo ne ìjà kari omori bɛ ŋɔnɔ nɔ wájú lɛ kolo ko omori ka ye da yɛ na bɛ ga yi ayɛ mimi da bɛ ga yi ina wòle omori yi. ìjà rẹ̀ bá ka ye omori yi wa da kari omori yi wa zadafim imana dɔ mɛturu imani wa dɔ mɛturu de dɔw ye wa. wàhálà rọ̀bìn yẹtọ̀wọ̀ kanún bẹ́ẹ̀ ka omori ẹni mẹ kánẹ̀ ẹ ṣe àìtọ́ra ọ̀nà nílé yìí ọ̀nà ẹ ṣe àìtọ́ra ọ̀nà ẹsẹ̀ náà wà ayẹrẹ ni sílẹ̀tì ọ̀tọ̀ omori ni وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وبشر المخبتين أمريكا كنوبا يهيني ينني كاكاي أسدر إنه ساسو مريدي yɛnene kaka ye ɛɛbɛ ŋmɛ nɛɛtɛ ino yi saso mori dɛ sɛdɛ ino yi heko mori dɛ sɛdɛ ino yi heko mori ɔbɛrɛ mɔ nɔ dɛ niize n'ayiri omori yi jozo yi tumba jozo yi tumba yɛ mɛ yɛ omori kaki nugba yi wa dɛ omori bi ju ɛnɛnɛ ɛnɛ bi. الذين إذا ذكر الله أمري كنذنني ككا أكاري أمري دم ويكما يومري وان وجلت قلوبهم دم وهزاينني دايننا بانينا ويومري نني والصابرين لما أصابهم أنا رذنني ككا أني سورة ترسم كتنا كانوا والمقيم الصلاة أتنني ككا أسسا حقوجه ومما

alladhina qallahumu an-nasu omori kenna kai enna mabade nifa ini rekwana ko ini gazo to okot dawara makai da kirewa ka inna an-nasa kad jama'u lakum kikawiri ne resini ma ko go e wa ko e wa ko hana oni no fazadahum iman omori kike kasuri iman on na ewa وقالوا حسبنا الله ونعم الوكيل ده كيسا كوي كاي اوموري اوهن نه اونيورو inú omori ọ̀nọ́dà jp nsọ́nọ́dà jp ọ̀nọ́dà aṣáyẹ̀ tọ́ra eh, dọ́mọ̀rí yíra ká àsánì kàyẹ̀ wọ́n lọ́dí ìnàzọ́lá sàkínà fẹ́fí kùlúbì mùmìnì liyazadu imana ma imani walilahi junudu samawati omori ọkàyẹ̀ wọ́n lọ́dí ìnàzọ́lá sàkínà fẹ́fí kùlúbì mùmìnì ọ̀nà ọmọdé ọ̀nà kyẹ́yọ n'ete yẹ tẹ́ tí náyọ̀ ẹ̀nana dọ́wọ́n lies dàdú ìmánà mara ìmánà ovi ẹ̀nẹ́ẹ̀nẹ́ tóra tó ewu náà ino idawa na anáyàrọ̀ ino idawa ìdọ́wọ́ anáyàrọ̀ do mori dà káàsá nìkan yìí wùlẹ̀ ikẹ̀ humul mọ́mìnú na haqqan ọmọdé kiri mẹ́wẹ́ bẹ̀ nẹ́ humul mọ́mìnú haqqan ɛnɛ dɔw ɛdɛ ɛdɛ ɛdɛ ɛdɛ no ɛdɛ ne kɛkɛ yi ɛwɔ mori ba naa mɛ toro ati na dɔw yi wa ɛnɛ dɔw toro toro so rɛ ɛdɛ ɛdɛ ɛdɛ ɛni hadith na bɛ hɔn bi atabarani hɔn bi alharis bin malik alansari rɔdi alahani annahu marra bi rasulillahi sallallahu alaihi wa sallam fa qala la alharis bin malik kɔnɔ na ɔrɔn tó wa ba gɛɛ. فقال له دونت مري اكايو نكاي كيف اصبحت يا حارثه كيف اصبحت يا حارثه وين ام من هيك إيه هو حارثه بحارثه دوك إيه، اصبحت مؤمنا حقا دوك نين هدون بابا ما دو تتر تر اذا اذا اذا دونت مري دوك إيه، انظر ما تقول فإن لكل شيء حقيقة فما حقيقة إيمانك دون تقول يا كاي أنا كاي كان يسوع كفا أو حارفا أقول كبسا سادة وني ذا إذن سادة ذا إذن دوا مكوا باو ما تنتم ريني دي حارفا كاي أزفت أزفت نفسي أبي كوما نفسي عن الدنيا أوكي أوهان bamamani hahuro de dɔ kana k'o de yɛrɛ ɛni dɔ gɛrɛ wɛrɛ hɛ fa as fa as hatu leili wa adumatu nahari ɔkè dɔni ma ni dɔni bɛ sɔ irahwa ni dɔni si jɛre yi o si jɛre yi n'oye komori wa adumatu nahari dɔni sɔnyi dɔni se kpɛŋwani ɛna ɔdun o sɔnyi kpɛŋwani jɔ zaa wa iba waka anni waka anni anzuru ila arshi rabbi barizan. dasuman kaka ebo na eri alara shi omori ya ni ka ọnà mọ ní kúrọ tó hẹyọ náà ni. wọ́ká ní anzuru ilẹ̀ alijannati yẹ tazawaru dasuman kaka ọ na eri ana alijanna ni ni ezi na alijanna do na eri wa ke ehe wọn dasuman kaka ọ na eri wa ani ke ehe wọn. wọ́ká ní anzuru ilẹ̀ alinari yẹ tadagawo yẹ tadagawo na fiya dọ́dọ̀ dasuman kaka ye ọ na eri ni nira ẹ ma gbowó ha nira náà. ije harifa man kayo ntomori don tomori do kaye ya harifa arafta falza. wala isana hi imani tuwo kwa wawa kuku tuwo kwa nasulatu ntomori ni alhasan e ona ronyela huseni kaye ama uminu na anta ona do wagin ona wade kalimam alhasan albasriya الإمام الحسن البصري أمام ضواد قال دقي الإيمان إيمانان إيمان وجهذابا فإن كنت تسألني عن الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والجنة والنار والبعث والحساب فأنا مؤمن وإن كنت تسألني عن قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم أكا imani ogere zeba abi imani jozi kaye adawu yo omori omori bi konyara da re he keti konyara da da o ka anya malaika da da o rite kan do omori abi te kan do omori da da o ka anya wa rusuli da re do ra bi onto omori ko omori da re do ri e ko adire maka anya ko anya ko دار دك يلجنا أن جهنم والبعث والحساب دار دورك أمري بقول لك تهوني كتا دار دورك أن يكره إنك كياما نو فأنا مؤمن أبصر وين حسنا كاي أرنا دور ما ذي أرنا دور مي أبصر وين حسنا أرنا دور مي وإن كنت تسألني عن قوله تعالى وأعظمهم سيدنا يوم نمري كتاي إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما دعوا أبورو أنا بنني كتا وما ترمى ما كان يوم مريه ده آيان ندا دقاهي إنما يوم مريه وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إجا روا كاي مريه ودورنا تلي إيماني وعلى ربهم يتوكلون بيكم مريه النشا القرآن

ومريبا مكة إني ريني إجازات لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أولئك هم المؤمنون حقا

udi udi jozo banyo no nomuri bada yo الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة إنما كا أي أصلا يكوجة ومما رزقناهم ينفقون دابا يا ريو إن سنن هم لي زميوا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ورحمة كأننا قد فصلنا هذه الآية قد فصلناها طيب الذين يقيمون الصلاة أنك كي يقيمون الصلاة أي أصلا يكوجة ومما رزقناهم ينفقون إن سني ميزان يوادر ياري وتوضع في مريد أولئك هم المؤمنون حقا هم ليك أننا دوتوا سوى لهم

inu duudi tɛ ha teku abo mori mɛmɛn an kɔ mori mɛ kaka ye الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الذين آمنوا أمريكا نليك كأدو وهاجروا دم هجرة وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم دم صبري دكوري كتو ذاكبو مري ekaheni ni benese kureko uhwane ni benese na lati ntumurizi aniso ni yobi kae we yiti nyango oise ekeha kureko oba katara nka paso ha kureko ehe ekehe aba kasi muri do de de ha muri wa wa وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم ده كورا كتوزا كفومري eshugwe ne kura kutoza kuwa muri esuwa ne kura kutoza kuwa muri omuriki azamu darajatan inda Allah omuriki mwene yakuba ŋa so nto ne nibo na ɔmɔdi kaa ikɔ na ɔdo banyi wa hu ne ho na ɔmɔdi aka ne ka ye tilka rusul fa danna da hum ala baadi minu hum man kallama allahu wa rafa abada hum daraja ɔmɔdi ba nto ne ɛbɛ ne ɔnto ne ne ɔna ɔmɔdi ɔna ɔdo banyi ɛnye hu na sa ɛna kaka na nto minu hum man kallama allah anyi ne wa ne ne aka ɔmɔdi bɛ ni biri ɔkari anka ne bi mu saa. ورفع بعضهم درجات ومني كان يعني ندون ووكا بدون ووكو دي كود هي ننكو ما باي محمد صلى الله عليه وسلم رحمه دون كودي دي هي ننكو صلى الله عليه وسلم دومري دوما ما كانك انك كنمت لي يا كويوني انك كنمت لي ام اما ما نبوا دومري نبا كا اني درجه الدنيا matlab yon to mari ne inu je hono nan bato do woni ni o mari o kai هو الذي جعلكم خلائف خلائف الارض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما اتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم هو الذي جعلكم خلائف الأرض أمري أكون مينيكا ودم رسول ستيسان أمري يا دم رسول يا أتاين مني بناتا بدمي رسول omori ọrọ ìfẹ ìjẹ ní gbọdọ yòwá ìjẹ ní dọrẹ dọwà yẹ fún obìnrin mi náà omori mẹ ẹyẹ adìdẹ adama khalifa tẹ sùtì lọrẹ ma mẹ ìkàyà adamu rẹ sùtì sùtì sọmi omori sẹbàbí sẹbànà wọrọ fọ abadakun fọ kọbaadin darajẹ tún liyabiluwa kun fi ma atakun omori kan náà fi tọkẹ bẹẹ ń inú dùdì ẹ omi sẹbẹ ń wọnà sísan náà yìí rẹ. na flash yóò kéwòrí yìí òun ẹ̀nà sísá máa ire ọ̀nà sísá máa ire àbísọ̀ òmòrí ọ̀nà ẹ̀họ́ òmòrí ọ̀nà ẹ̀hún ọ̀nà ọ̀hún wa òmòrí ti dàmà ire òyí dàmà rẹ̀ òmòrí ọ̀rẹ̀ àsúnlẹ̀ rẹ̀ ó kà yẹ ráìt ọ̀rẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ráìt àwọn ọ̀rẹ̀ ẹ̀dẹ̀ náà ẹ̀zá káwọn anyẹ́kẹ̀ ire kẹwé ẹzọ dàgbù náà náwó bá ọmọ rí màmá sísá máa wọlé ẹbí sẹ ẹsá wọlé ọmọ rí ọyà ọmọ fọ ọmọ sọ dàgbù àwọn ọmọ rí ọyà ní oṣù tó sọnà ọyọ dọṣọ ìdílé wò kọ dídé kẹwàá fẹ ẹbí máa ta wọn privilege ọbẹ kẹwàá ní lọ́sẹ̀ ẹ̀hún náà wà ẹbí sẹ ẹsá wọlé ọmọ rí sísá máa wọlé ọmọ rí sọkọ náà rẹ ọmọ mẹ ɛna ka kɛra ɛka hɔ ɔbɛn ɛno dɔw dɔw asi ɔno si ɔno lafi ɔno ɔbɛn si udu asi mekuna nu udu na na ɔba si mi ɔba si mi na oyi wuli so te si ɔmɔri yi mu aba kɔ ɔmɔri yi ahɔ no silati o tobiri ni inarabaka sari wale kaa ɔmɔri yi ahɔ anaba muhammad sallallahu alaihi wa sallam osɛɛhɔra ina irɔdoya wa innahu lakafurun rahim ɔnori ijeebe inu mɔrɔrɔm dɔwɛrɛ nyayamba inu ne akɔ yɛrɛ kan dɔw mori wɔta dara kan kan ye انظروا كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا انظروا كيف فضلنا بعضهم على بعض أمريكا يكني ọ̀nà ọmọdé mẹ̀mẹ̀ sí tọ́kẹ́ bẹ̀ẹ̀bẹ̀ wọn ní hàn náà ọ̀nà ọmọdé mẹ̀mẹ̀ sí tọ́kẹ́ bẹ̀ẹ̀bẹ̀ wọn. wọ́lọ̀ àkírà tó akibaru darajaati wọ́n akibaru tafdila ọmọdé kì í ẹkọ ìdánikù ẹni mẹ̀mẹ̀dé ihu náà wọn ọ̀nà ọba àdéhùn ihu. ọba wọn nọ israẹli kama kàyé ẹ náà ẹ mi kọ wọn ní ọdún kọ wọn náà wọn kẹlẹ. bẹẹ bẹ nyika ayakọba náà wọn àtẹ náà lè ozan awa na nyika awa na ɔba bɛtɛ nam dɛm na ɔka wɛsi anya kɔ ya wa adeɛ do ɔba nwɔ adisa wa mo kɔ na na ɔba nam anya kɔ ya wa do ɔba do ɔba nwɔ ankawa yɛ kana ɔba bɛtɛ nam dɛm na ɔba na kɔ hɔn niri gyahan nam ɔba anyi ɔba na kɔ hɔn niri gyahan nam a ɔba ɛwɔ ya ɛnira da ba tɔhu ne jahannama da sɛ ba hyɛma ba bɛ tɔɔ yi na aljanna ɔbɛrɛ mu n'oyi ume yi ne hɔn ma bɔnu wɔ aboba wei rɔba banyi wɔ aboba wei ni yɛn na da ka ayɛ ɔrɛ ɔrɛ ma n dari dee wei ni mɔtɔ ka ayɛ ɔrɛ ma n'oyi mɔtɔ dee ɛ abɔ idan ne kuro ba nyi yɛrɛ pata yi o do kana wa bɛ tɔ ni wei si ɛmɛ wei sɛ na wa bɛ tɔ yi ne wọ́n ti ojú ọmọdé nìyí ọmọdé àmọ́ bọ́ sílẹ̀ yẹn yìí sọ́dọ̀ ọmọ ọmọ ọmọ yà nyà wọ̀ dà ní ẹ̀rọ kọ́lọ̀ báyìí ọmọ yìí mẹsìkà máa kà á ètò mórí òsì ẹsẹ̀ dá ahórí yọ ní yàn ekú ìhòhùrẹ̀ yìí ń bà ekú ìhòhùrẹ̀ yìí ń tà. ekuyobulihina yami tafsiri bamwe ni agugehera jeje desi nini tohu ohu ni shoje usire mini te wanabo desimadua ɛwɔ mɛkya na koko ba mmeri ka wɔrɔka yasi ma ɛda asami si daba asi ipomori yi ini pomori osere yɔnu dɔw mɔ ɛza yɛ yɔn tɛ a tɛ ku bɔbɔ kɛra se ya yɛ fitɛ koko na ŋu ehi azi tafsi rɛ tɛ anabi yanyi ku ehu ne hi na tɔsɔn naani wɔayɛ ka wɔ anyi wa, rɛ kyerɛ ɛfɛ wɔ kyerɛ ɛfɛ afɔti mu ŋun tɛ tɛtɛ na ŋu hɔ ɛdi ka yi ba ayɛ o ka ayɛ kɔ ɛfɛ wɔ efe wɔakyerɛ sɔɔyɔ injinia mohammed.

ɔne bɛ nyuma deɛ eh, deɛ deɛ yɛ aka ano ne kɔsɛn na ma أهلا وسهلا آه، بالشيخ المكرم نرحب بكم كل الترحيب نعم آه، إذا ما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله هو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم أيها ساداتكم الأعزاء في هذه المساء البارحة زرنا الشيخنا الكريم الشيخنا الكريم أيده الله بالتقوى وينحانك الله العلم والتقوى اللهم بارك في علمك وأن يعينك في هذه الدعوة ونشرها في هذه الناحية نسأل الله سبحانه وتعالى أن يوفقك والطلبة الذين كانوا بجوارك ويعلمونك بهذه الدعوة وهذا الشيء الحمد لله كنت مسرورا جدا بمجيئي هذا المكان من قبل أن آتي هنا أخبرت أن هناك شيخ في أوكيني يدرس الناس ويعلم الناس وينشر التقوى في هذه الناحية. طولت وقلت لبعض الناس وماذا ماذا يمنعه عن اجرهم انه قالوا لا انما كنا دائما اذا جاء مدرسنا او معلمنا هنا هذا لغه الشكر الذي بارك الله آه، اول كما قلت آنفا حينما أرسلت من ناحية بمجرد إرسال الشيخ فضيلة الشيخ محمد آل جنجر في مركز الرئيسي الجوفة الشراكة الجمعية جماعة إدارة البدع والإقامة السنة إلى هذا البلد لأكون معهم معينا مفسرا للقرآن أحاكي بعض الأساتذة في تفسير القرآن إنما جئتم وخبرتم أن هناك شيء في داخل هذا البلد يفسر القرآن يسمى شيخ اللقمان رحمه الله. ويكون السنة وكل الذي هو يوف قرأ بتفسير القرآن أوكي ثم يوم أقول لهم أن يوف على آسيوني لا تفعل أنك أنا ما أنا شيخ ما أنا كحاكم لذلك قلت لبعض الإخوان الذين زرتهم الذين كنت معهم في تفسير القرآن في أفسر القرآن كما جعلوا اماكن الثلاثة أفسر القرآن صباحا في المسجد الجمعة التي كان في حارة النقصي في داخل هذا البلد ثم صباح الساعة التاسعة إلى الساعة العاشرة ثم في ساعة في ساعة الثانية وإلى الساعة الثالثة في يوم في المركز الذي يبيع المقراط الذي يسمى هارت زومبو. Mungkin anak terjun di orang kena dalam tafsir Al-Quran ini kujuma atau kujuma orang dalam tafsir Al-Quran ini orang yang akan dilakukan adalah တော့လည်းပဲဒီနေ့ကိုဟောလို့နာကနေထုတ်တယ်လာတော့ထုတ်တယ်လားတော့တော့ကာဝတိဒီလာလည်းဒီလာကြီးဒီလာလည်းဒီလာကြီး ثالثا أفسر القرآن في الليل كذاك الجامع كذاك الجامع في آلة الناقصي لذلك أنهم كما كنت معهم وجدتم قوم خير وغير أصحاب القتال لذلك أنهم قالوا هناك شيء موجودا هو له عقيدة عقيدة أهل السنة وعقيدة سلف السعادة. Okay, kalau ni memang orang sekitar bahawa ini dia mana ini dia ni kata ada yang anak sekitar kita bahawa sunnah tu. Orang sekitar itu ahli salah dia tu nak bikin tu mana mana kala. فلذلك بمثابة ذلك كما يقول لنا الشيخ محمد ثاني العجيب إذا ضمن البلد نزور رؤساء البلد ونزور العلماء والأساتذة الذين كانوا يفسرون القرآن لذلك عودت ذلك في نفسي أن أزوره في في هذا الوقت اليوم قبل أن أرجع إلى بيتي لا أتمنى أن ألقي ماء هذا الشيخ لكي نقوي دعوتنا وأكون مبارسا معه في العمل لأنه كنت في الشوك لرؤيته لأنه الشيخ الجليل يشكل الدعوة في هذه الناحية لكي أسأل الله له لكي يعمل عملا صالحا ما كان لله يتصل وما كان لغير الله ينفصل هذا عمل لله ولكن sulle ate mifta ana geji jora jona wero nyane ate kuna yete keleka ani kologana na ni bidurishe kuma ana ga ka bi tafsir qur'an ta sireyota to ni mutini dulika ede kuma beta sile to bidi na wato kata ibu ya tena iko mana bena ke amo ke ni na tena mani akuni la bene aduguri ono Baada ya wao msimama kwa kitu pale ya haraka ta wana mwili na tafsirin shekul kumar na yi ciki na yi murna na ce ba zan koma ba sai na ziyarce shi don shi malamin da'awa na taɓa zuwa da kere a sakamakon wa'adin ƙasa na buɗe izala da aka zo har ya yi wa'adi amma ne ban gan shi da bai da gan shi a yau yau da mu yi a shi insha a Wanda ya yi da wani musulmi ne da ɗaya da wani wani ko domin ku ke ba ya da ake kulbani shi kuma na mana kuma ne wani kuma insha Allah zan kasafta wannan sako ko ba zan tafi ba sai na samu kasafin shirin malamin kaiwa ma'aikar sako nuna masa irin faɗawar da shirin malamin ke a wannan kasa. abin da kake yi hmm. Allah ya taimake ka شكر الله لكم شكرا جزيلا وأيدكم الله بنصره وسدد الله خطاكم وأيدكم الله في الدنيا وجزاكم الله خير الجزاء وجعل الله جزاءكم جزاء الأوفى في جنات وعيون في مقعد صدق عند مليك مقتدر اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلف انتقامك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السجو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه أليم شديد اللهم ارحمنا فإنك بنا راهم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين